وفي الأسابيع أربع الماضية تكلمنا عن أربع من كنوز الرحمن التي إذا داوم عليها المسلم يدخل الجنة بعون الله وكرمه ọpẹ́ni fún ọlọ́wọ́ ọba Allah subhanahu wa ta'ala ọlọ́ọba tí a dọ̀pẹ́ fún huwa alladhi arsala ilayna muhammadan rahmatan òun lọ́ba tó rán ànábi síwá sallallahu alayhi wa sallam kó lè máa jẹ́ ìkẹ́ àti ìgẹ̀ fún ẹnì kọ̀ọ̀kan wa wa huwa alladhi kana yubashiru ashabahu bil janna ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ó jẹ́ tí máa ń fún àwọn tí wọ́n ń bẹ pẹ̀lú rẹ̀ tí a mọ̀ sí àwọn sàábé rẹ̀ a máa fún wọn nírú àlùjànnà wa amarana bi dhalika an nubashira an-nasa bil khayri bẹ́ẹ̀ náà ni ànábì sallallahu alayhi wa sallam ó pa wá láṣẹ pé kí àwa náà ká gbìyànjú ká máa fún àwọn èèyàn nírú òdòdó قال النبي صلى الله عليه وسلم أبو بكر في الجنة Ànábì sallallahu alaihi wasallam ó ní dájúdájú Abubakri ọmọ àlùjọ́nà ni wà Umar filijanna dájúdájú Umar ọmọ àlùjọ́nà ni wà Usmanu filijanna Usman ọmọ àlùjọ́nà ni wà Aliyu filijanna Aliyu ọmọ àlùjọ́nà ni wà Abdurrahman bin Auf filijanna Abdurrahman bin Auf ọmọ àlùjọ́nà ni wà Talha filijanna tọ́lá ọmọ àlùjọ́nà ni wà zubair filijanna zubair ọmọ àlùjọ́nà ni wà sáàdì bin abiwakos filijanna sáàdì bin abiwakos ọmọ àlùjọ́nà ni wà zaidu filijanna zaidu náà ọmọ àlùjọ́nà ni wà abu ubaida ibn al-jarrah filijanna abu ubaida náà ọmọ àlùjọ́nà ni wà kánà yubashiruhum bil khayri Ànábì sallallahu alaihi wasallam a máa fún wọn ní ròdùnú qala man qala la ilaha illallah dakhala janna ànábì sallallahu alaihi wasallam a máa sọ fáwọn sọ̀hábà rẹ̀ pé ẹnikẹ́ni tí ó bá sọ gbólóhùn la ilaha illallah sadiqan min qalbi tó wù ìtọkàntọkàn dakhala al-janna irú ẹni bẹ́ẹ̀ á wà lọ kéde fáwọn èèyàn pé gbogbo ẹ̀ tó bá ti wí la ilaha illallah á wà

kama ausa aba hurairata radiyallahu anhu gẹ́gẹ́ bó ṣe fún Abu Huraira nímọ̀ràn pé kó gbìyànjú kó mójútó àwọn nǹkan mẹ́ta kan ausa ni khalili bi salasa Abu Huraira radiyallahu anhu ó ní ọ̀rẹ́ mi ó gbà mí ní ìmọ̀ràn lórí nǹkan mẹ́ta pé kí n gbìyànjú láti rí wípé mò ń ṣe bí sọ́wọ́mì sálásẹ́sí ayyámi min kulli shahr ó gbà mí mọ̀ràn pé kí n máa gbàwé ọjọ́ mẹ́ta ní gbogbo oṣù bákanáà nínú tó gbà mí ní ìmọ̀ràn lé lórí òsọ́lìyà rọ́ta àṣà dùhà òun náà ní pé kí máa kí ráka dùhà wàkàdálìkà wà àdúntìrọ kọmùlà ànáàm ó sì gbà mí ní ìyànjú pé ṣáájú kí tó sùn kí máa kí wítìrì torí ń pò nínú ṣe bí abúrírà bó ṣe é ṣe tó bá sùn ṣáájú kó tó kí wítírì ó lè má láǹfààní àti dìde láti kì ànábì sallallahu alaihi wa sallam ó fún nínú wàsíyà báyìí wa qala musa al-ash'ari wal hudayfa ó sọ fún abu musa wa mu'az àti mu'az lámà ba'athahum ila yemen nígbà tó gbé wọn dìde pé kí wọ́n lọ jíṣẹ́ ọlọ́run bá fáwọn èèyàn ní yemen ó ní bashira wala tunafira ó ní gbìyànjú láti ẹ gbìyànjú ẹ máa fún àwọn èèyàn ní òdòdó wala tunafira ẹ má máa sọ nǹkan tá máa bà wọ́n ló jẹ́ wakadhalika allah subhanahu wa ta'ala gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lọ́nà wọn bá ní kí ọlá fi kìtàbìhì nínú tirẹ̀ kánà yubashiru al-mu'minina bil khayr a máa fún àwọn onígbàgbọ́ òdodo nírò òdùnnú nípa pé dáadáa tẹ́ ń ṣe yìí oríire ló máa jẹ́ wáyúná fìrì alkafirina anishar bẹ́ẹ̀ náà ọmọ wọn bá lè kí ọlá a máa dẹ́rù bá àwọn kèfèrí kí wọ́n bá lè jáwọ́ kúrò níbi iṣẹ́ aburú tí wọ́n ń ṣe ọlọ́run ni bá ṣírí lẹ́dínà amanu wà ámìlú sọ́lihà annalahum jannat ọlọ́ọ̀nìrí ànábì sallallahu alaihi wasallam àwọn onígbàgbọ́ òdodo máa bá fún wọn ní òdòdó anna lahum jannat pé àlùjọ́nà a máa jẹ́ ti wọn tẹ́kiri ní dáṣìtì halanaha àlùjọ́nà yìí àwọn odò oríṣiríṣi ló ń ṣàn ní abẹ́ wà láhùn fiha azwaju mutahhara nínú àlùjọ́nà yìí wá ní àwọn ìyàwó àwọn ìyàwó tí wọ́n mọ́ wọ́n máa bẹ́ẹ̀bẹ̀ lọ péré kọ́nà ọba kó má ṣẹ̀ṣẹ̀ wá ní ọmọ àlùjọ́nà lidalik látara abẹ́ ábìhì lọ́kùtùbà ọ̀rọ̀ wá ti tèmi turokizu ala ahadith wa ayat tubashiru al-mu'minina bi dukhuli al-janna idha amilu bi ba'd al-a'mal awu àwọn ahadith Ànábì sallallahu alaihi wasallam àti àwọn aya Qur'an tó ń fún àwọn mùmìnì ní ròdùnú pé tẹ́ bá ṣe irú iṣẹ́ báyìí á jẹ́ sábàbí kẹwàá àdìjọ́ náà ẹ̀rí pé lọ́sẹ̀ mẹ́rin tó kọjá ohun tá fi sọ̀rọ̀ òun náà ni àwọn pẹpẹ ọ̀rọ̀ ọlọ́run ọba àlekè ọlá tó jẹ́ pé téèyàn bá mójútó àwọn nǹkan yìí á jẹ́ sábà bí kéèyàn wà lùjọ́ náà mímíhà nínú àwọn nǹkan yìí alexaru min zikiri la ká máa rántí ọlọ́run ọba lọ́pọ̀lọpọ̀ wà kẹ́sì rántí lè sèkfà ká máa sọ̀rọ̀ àforíjì lọ́dọ̀ ọlọ́run ọba wà sọ́bùrù ká máa ṣe sùúrù lọ́pọ̀lọpọ̀ wà kàdáníkà àtẹ̀sídé ká máa ṣàfọ̀mọ́ fún ọlọ́run ọba àlekè ọlá wà mímọ̀ yúdọ̀kìlù alimuslimu ni jàdàdà nínú tó máa jẹ́ kí mùsùlùmí wà àlùjánnà al-istiqamatu ó ní ìdúró dédé kádúró dédé lórí ẹ̀sìn ọlọ́run ọba ọlọ́run ni wastaqim kama umirta ọlọ́run ní ilé ànábì sallallahu alayhi wa sallam wastaqim kama umirta dúró dédé gẹ́gẹ́ bá ṣe pẹ́ láṣẹ wala tattabi ahwaahum má tẹ̀lé t'i máa sọ fáwọn èèyàn wípé èmi gba ohun tí ọlọ́run bá sọ kalẹ̀ gọ́ ìdúró déédéé mímọ yúdẹ̀kìlù náà sàlìjànà nínú tó máa jẹ́ káwọn èèyàn wà náà òun ni pé kí wọ́n dúró dédé ọlọ́run bá ní iná kọ́ọ̀lù rọ́bùnà lọ́ tó máa sàkọ́ọ̀mù ní dájúdájú àwọn tí wọ́n máa ń sọ pé Allahu subhanahu wa ta'ala ọ̀líkùnà òun lọba tó dá wa, huwa rọ̀zíkùnà òun ló pèsè fún wa, huwa mudabbiru jami'i umurina òun lọba tí ń darí gbogbo àlámọ̀rí wa pátápátá àwọn tí wọ́n bá ń sọ ilé thumma istaqamu tí wọ́n wá dúró lórí rẹ̀ fala khawfun alayhim wa la yahzanun ọlọ́run ní kò la khawfun alayhim wọn ní máa bẹ̀rù mimma àti látara nǹkan tí ó ń bọ̀ wá bá wọn ní wala yahzanun mimma mada wọn ní máa balújẹ́ lórí àwọn nǹkan tí wọ́n ti ṣe fẹ́yìn àtàwọn nǹkan tí wọ́n fẹ́ fi sílẹ̀ ilé ayé nígbà tó bá kú ní ilé ayé Ulaika ashabul jannati hum fiha khalidun. Ọlọ́run láwọn ẹni ọmọ àlùjọ́nà ni wọ́n wọ́n máa gbébẹ̀ lọ gbére ni kọ́lọ̀ ọba àlékè ọlá kó má ṣe ìṣíwá ní ọmọ àlùjọ́nà. Ìkan nínú àwọn sọ̀hábà ó wá bá ànọ́bì wa Muhammad sallallahu alaihi wasallam ó wá sọ fún ànọ́bì sallallahu alaihi wasallam ó ní ìrì òjíṣẹ́ ọlọ́run ọba kó lè fi Islam ìrì ànọ́bì sallallahu sọ ọ̀rọ̀ kan fún mi la as'al ahada ghayrik tó jẹ́ pé mi ní di ẹlòmíì ọ̀họ́yọ̀ lẹ́yìn rẹ̀ ànábì sallallahu alaihi wasallam wa qala qul amantu billah ànábì sọ fún pé sọ pé mo gbọ́ ọba gbọ́ tó mọ̀ stẹ́pì lẹ́yìn náà kò dúró lé e lórí ọlọ́run bá ní kọ́ọ̀lá ti lè àrọ́bù àmánà ọlọ́run ní ẹ̀ráwọ̀ lárúbáwá wọ́n máa ń sọ wípé àmánà àwa náà ti gbàgbọ́ kúlàm tòmínú ọlọ́run ní sọ fún wọn pé ẹ ti gbàgbọ́ walakin qulu àsìlámùnà torí pé ohun tó ń jẹ́ ìmọ́ọ̀nì gangan kò sí ìwọ́nú ọkọ̀ yín wàyí ń tuntun Allah wa rasula nígbà tẹ́ bá ti ń tẹ̀ lọ́lọ́ tẹ́ ń gbọ́rọ̀ sọ́lọ́ lẹ́nu tẹ́ ń gbọ́rọ̀ sójúṣe ọlọ́ọ̀bá lẹ́nu la yalidkum min a'malikum shay'a lẹ́gbà báyìí iṣẹ́ yóò ní àwọn làwọn tó jẹ́ pé wọ́n gbọ́ náà bá gbọ́ wọ́n gbòdì iṣẹ́ rẹ̀ gbọ́ tó mọ̀lá yàrá dáàbò wọn sì kì í ṣe iyèméjì wàjáhàdù fi sabilillah ìyàbọ̀ wà ní ìlú àǹfùsìhì ọlọ́run ni wọ́n wá máa sapá wọ́n máa jagun sí ojú ọ̀nà ọlọ́wọ́n ọba pẹ̀lú owó wọn àti ẹ̀mí wọn ọlọ́run bá ní àwọn eléyìí ulaika homo àwọn olódodo bá a ọlọ́ọ̀bá ní amhasibitum an tadkhulul jannata wa lamma ya'tikum mathalul ladhina khalaw min qablikum ọlọ́run ní sí ẹ̀rù pé máa wà lùjọ́ náà ni irú àwọn ìmìtìtì àdánwò tó ṣẹlẹ̀ sí àwọn tí wọ́n ti lọ tí ò ṣẹlẹ̀ sí yín ẹ̀yin wá rò pé wọn mú àdọ̀rọ̀ ebi àfigbá wọn mú wàzúlù bílù ọlọ́run náà tún jẹ́ kí ilẹ̀ kó mì mọ́ wọn hátà yàkúlà rọ̀súlà wà lẹ́dínà àmánù máa débi pé ànọ́bí ọlọ́run ọba àlékè ọlá yàkúlà rọ̀súl ànọ́bí ọlọ́run ọba àtàwọn tó gbà gbọ́ wá sọ pé mátà nasrullah ìgbà wo gan la ránṣẹ́ ọlọ́run bá fẹ́ dé àlà tudkhilu an-nasa al-jannata ìdúró déédé ó máa mú wa wà al-janna látara bẹ́ẹ̀ alayna bil istiqama ó di ọwọ́ ẹni kọ̀ọ̀kan wa ká dúró mimma yudkhilu nasa al-janna nínú tó máa jẹ́ káwọn èèyàn wà al kọlu láìláha ìlàlá o ní ká máa sọ gbólóhùn láìláha ìlàlá láàmà àbúdá bí haqqin ìlàlá kò fẹ́ tó lẹ́tọ̀ọ́ sí ìjọsìn ní ti òdodo àyàfi ọlọ́run ọba àlékí ọlá iyyaka na'budu wa iyyaka nasta'in ọba ìdíwọ́ lámánsì ọ̀dọ̀ rẹ̀ láàmà wá ìrànlọ́wọ́ sí ọlọ́run ní fa'alama fún ààrẹ àti fún àwọn onígbàgbọ́ òdodo àbúrérà àti ọ̀pọ̀lọpọ̀ ní àwọn sọ̀hábà lọ́bì sallallahu alaihi wasallam wọ́n lá lọ́bì ní man qala la ilaha illallah mukhlisan sadiqan min qalbihi ẹnikẹ́ni tó bá sọ la ilaha illallah láti inú ọkàn rẹ̀ tó ní ìgbàgbọ́ sí tó gbà lódodo dakhala al-janna olùmọ̀ wà al-janna ó sọ nú ọ̀rọ̀ mi pé man kana akhiru tó bá jẹ́ wípé ọ̀rọ̀ tó sọ gbẹ̀yìn tó fi kúrò nílé ayé òun náà ni pé kò sí ọlọ́wọ́n ọba tó lẹ́tọ̀ọ́ sí jọ́sìn àyàfi ọlọ́wọ́n ọba Allah irú ẹni bí awàlùjọ́ náà tá a bá ti ń wí eléyìí ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà á jẹ́ kí awàlùjọ́ náà wà mimma yudkhilu an-nasa al-janna nínú tó máa jẹ́ káwọn èèyàn wọ àlùjọ́ náà al-hifzu ala sitti umur òun náà ni ká mójútó àwọn nǹkan mẹ́fà kan Ànábì sallallahu alaihi wasallam ó ní ó gbọmọlú ní síta min anfusikum azmanu lakumul ànábì ni ẹ mójútó àwọn nǹkan máa mẹ́fà kan nínú ìgbésí ayé yín tẹ́ ẹ bá fi mójútó èmi náà mo fún yín láṣọ́ráǹsì pé à àlùjọ́nà yẹn bẹ́ẹ̀ kò fọ̀ṣú ọ̀ní fún yín ó gbòmòlò ànábì sọ̀rọ̀ sẹ́làm ó ní osdoko ìdá hadaston ìdá hadaston nígbà tẹ́ ẹ bá ń sọ̀rọ̀ ẹ máa sọ òdodo wà áòfù ìdá wàhẹ́tòn nígbà tẹ́ bá ṣe àdéhùn ẹ máa pé àdéhùn anọ́bì sallallahu alaihi wasallam ó ní wà á dù ìdá àtàmẹ́ntùm nígbà tí wọ́n bá fi nǹkan sí yín lọ́dọ̀ ẹ gbìyànjú láti máa pé àmánà wà fáàrù fúrù jákùn ẹ gbìyànjú láti máa ṣọ́ abẹ́ yín wà gọ́dù abẹ sọ́ọ̀rọ̀kùn ẹ máa rẹ ojú yín lẹ̀ wà kó fú àìdíyàkùn ọwọ́ yín ẹ má fi bà tèèyàn jẹ́ ẹ má fi ọwọ́ yín ẹ má fi bà tèèyàn jẹ́ ẹ kọ̀ǹtú ọwọ́ yín ohun tí ò gbámú ẹ má fi gbámú àwọn nǹkan tí ò yẹ kẹ́ fọwọ́ ṣe ẹ má fi ṣe ànábì sallallahu alaihi wasallam ó ní tẹ́ bá mójútó nǹkan mẹ́fà yìí mo fún yín ní ìró òdòdó mo fi yín lọ́kàn balẹ̀ pé máa wọ àlùjánnà Abu Huraira radiyallahu anhu ó ní su'ila nabi sallallahu alaihi wasallam an akthar mimma pé kí ni tó máa mú àwọn èèyàn wọ àlùjànnà jùlọ kọ́ọ̀lá taqwa Allahi wa husnul khuluq ànábì ni tó máa máwọn èèyàn wọ àlùjànnà òun náà ni ìpayọ ọlọ́wọ́n ọba àti ìwà rere taqwa Allahi wa husnul ìpayọ ọlọ́wọ́n ọba àti ìwà rere ká dá sí ọlọ́run ká sì dá sí àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn wàtúìlà àmà yúdẹ̀kìlù náà tànàrọ̀ wọ́n bí lè rẹ̀ pé kí ni tó máa máwọn èèyàn wọ́ná ànábì sallallahu alaihi wasallam ó ní alifamu wa alifaraj ó ní tó máa máwọn èèyàn wọ́ná òun náà ní ẹnu wọn àti abẹ́ wọn a gbọ́dọ̀ gbìyànjú láti ṣó àwọn eléyìí tí a bá fẹ́ wọ àlùjánnà wàmímà yúdẹ̀kìlù náà tàlìjánnà ترديد الاستغفار وخصوصا سيد الاستغفار òun ni ká máa tọrọ àforíjì lọ́pọ̀lọpọ̀ pàápàá jùlọ ká máa wí gbólóhùn ètò tánàlì sallallahu alaihi wasallam fi lé wa lẹ́nu tó ní ẹnikẹ́ni ó ní سيد الاستغفار ó ní àgbà gbogbo tí èèyàn máa fi ń tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run ọba اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت títí bí àdúrà yìí tó fi dópin ó lẹ́nikẹ́ni tó bá wí dáadáa irú ẹni bí àwọn àlùjànnà kọ́nà ọba àlékè ọlá kó má ṣẹ̀fí wá wọ àlùjànnà wá mimma yudkhilu an-nasa al-jannata nínú tó máa jẹ́ káwọn èèyàn wọ àlùjànnà ayùsọ̀lìyà albardẹ́yìn òun ni pé káwọn èèyàn máa gbìyànjú láti máa kí ìrun tútù méjì ànábì sallallahu alaihi wa sallam ó ní man salla al-baridayni dakhala al-janna ó lẹ́nikẹ́ni tó bá ń kí irun tútù méjì ọlọ́ọ̀bá máa fi wọ̀sálù janna wọ́n ní kí ni nǹkan náà ó ní as-subhu wal-asri ó ní salatul subh irun àárọ̀ kùtùkùtù wal-asri àti irun àlásàrì àwọn ọ̀run méjì ọlọ́run ní hafizu ala wà àwọn àfáwò pé wo ló wà láàrin inú oorun wọ́n ní ìtìláf ìyapẹ́ ẹnu àwọn kan wò pé sọ̀láàtù ṣubú yìí ni torí pé ṣubú yìí tiẹ̀ ó dáwà ni zuri àtàsírì ìdọ́wà mọ́gírìdì àtìṣà ìdọ́wà ṣùgbọ́n ṣubú yìí dáwà wọ́n lè ní sọ̀láàtù lè wó tọ̀ àwọn kan ní rárá o wọ́n ní tí ẹ bá gbé látàárọ̀ ṣubú yìí zuri ẹ̀rí pé méjì nìyẹn tẹ bá tún gbé mọ́gírìdì àtìṣà méjì nìyẹn sálẹ̀ èyí tó wà láàrin òun ni àlàásírì ẹ̀rí pé níbí àtẹ tó sọ wípé ṣúgbì àtẹ tó sọ pé ánsìrì yẹn ọlọ́wọ́n ọba àlékè ọlá fẹ́ ká ṣọ́ ìrun méjèèjì lànàbí sẹlẹ̀sẹ́lá fi ní ẹni tó bá ṣọ́ ìrun méjèèjì yẹn awọ àlùjẹ́ náà ṣùgbọ́n èyí tó lékè jù ó ní sọ̀látìlù wúsọ́ sọ̀látìlù ánsìrì ní sọ̀látìlù ànábì sallallahu alaihi wasallam ó nírun àárín tọ́lọ̀ bá ní káṣọ́ òun náà ní sọ̀látù làásìrì òun nírun àlàásìrì ànábì sallallahu alaihi wasallam ó ní man taraka sọ̀látù làásìrì tí ó bá gbé ìrún áńtírìtì tí ó kí ó ní gbogbo iṣẹ́ ti bàjẹ́ ó ní níbò míì ó ní fàkà ánàmà wá ti rọ ahlahu ó dà bí kó pàdánù gbogbo ẹbí ẹ̀ ni ẹ tí ó bá pàdánù sọ̀láṣọ̀lá áńtírì ní ọjọ́ kọ̀ṣù péré eléyìí jẹ́nu tá jẹ́ kí awọ àlùjọ́nà ọlọ́kọ́ṣe wá ní ọmọ àlùjọ́nà nínú ẹ̀ àyùsọ́lìyà qabla zuhr arba raka'at wà ba'daha àlùjọ́nà òun ni mẹ́rin nígbàtà bá kí sọ̀látù zúrì tán kákíráká mẹ́rin nínú tó máa jẹ́ káwà lùjọ́ ní kéèyàn wà lùjọ́ náà nìyẹn anábi sallallahu alaihi wa sallam ó ní man salla qabla zuhri arba wa ba'dahu arba harramahu Allahu ala an-nar ó ní ẹnikẹ́ni tí ó bá kí ṣáájú kó tó ẹni tó bá sì ti fámà zọ́ṣọ̀ zíhà àdìnà ẹnikẹ́ni tá a bá ti là kúrò nínú iná wà ó lè xílà àlìjánná a fi sínú àlìjánná fákọ̀lì fáàz irú ẹni bẹ́ẹ̀ ti ṣoríire kọ́lọ̀n kó jẹ́ aṣoríire ayé àti ọ̀run nínú tí a jẹ́ káwọ àlìjánná òun náà ni wípé ṣíwú pé ànábíwa Muhammad sallallahu alaihi wasallam sọ fún wa pé ẹnikẹ́ni tó bá ṣe ohun tó wà lábẹ́ abẹ́ tó ti ṣọ ẹnu ẹ̀ ọlọ́ọ̀bá máa fi wọ̀ sí àlùjánnà bákan náà mimma yudkhilu an-nasa al náà كما تقول وأشهد لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله ànábì sallallahu alaihi wasallam ó lẹ́nikẹ́ni tó bá ṣe àlò àlátán tó wá wí gbólóhùn èyí futihat lahu abwabul jannati samaniya ó ní gbogbo àlùjànnà gbogbo lẹ̀kùn tó wà àlùjànnà tó jẹ́ mẹ́jọ yìí gbogbo ẹ̀ pátápátá wọ́n á sì ṣì kalẹ̀ fún wọn wọ́n á ṣì kalẹ̀ fún irú ẹni bẹ́ẹ̀ yadkhulu minha ayyisha'a èyí tó bá fẹ́ nínú àwọn lẹ̀kùn yìí ló máa gbabẹ̀ wọlé látara kó sọ gbólóhùn yìí lẹ́yìn ìgbà tó kírun tán bákanáà nínú tó máa ń jẹ́ kí èèyàn wà ní Janna ṣíwú asmá ìlàhì ta'ala káhà orúkọ náà wọn bá sórí wàtẹ̀rìdídùhù ká máa wí ní ọ̀pọ̀lọpọ̀ wàtàzákòrò ríhà ká máa ronú sí àwọn orúkọ náà wọn bá líláyé títí ìwà títí ìwúná isman ó ní ọlọ́run bá ní àwọn orúkọ tí ò dín ní tó dín ní hundred pẹ̀lẹ́yọkọ ìyẹn ní ninety nine man hafizọ ha dákọ̀ọ́lá ní janna ó lẹ́nikẹ́ni tó bá há àwọn orúkọ ìsórí àwà lùjánà man ahsọ́ ha dákọ̀ọ́lá ní janna ẹnikẹ́ni tí bá máa ń wí orúkọ yìí máa tàdábùrì máa ní ha pẹ̀lú kó máa ń ronú sí àwọn ọ̀túnmọ́ ẹ̀ dákọ́lá àlìjẹ́nà ànábì ló máa wà àlìjẹ́nà kọ́lọ̀ kò ṣe wá ní ọmọ àlìjẹ́nà wà mí máa yóò lè kìlú náà sálìjẹ́nà nínú tó máa jẹ́ káwọn èèyàn wà àlìjẹ́nà àrọ̀kà àtàní bàdàlúwòlú òun ni káwọn èèyàn máa tí ẹ gbogbo ìgbà tí èèyàn bá ṣe àlò àlátán kó jẹ tí máa ń kí ni o tó fà á àbí níwájú òun kí ló fà á tí mo fi ń gbọ́rù ẹsẹ̀ rẹ ìjọ ní nǹkan kan tó ń ṣe láti pamọ́ ni bìlá ní ní mi mọ nǹkan kan tí mo ń ṣe tó ju wípé mo mọ̀ pé gbogbo ìgbà tí bá ṣe àlò àlá tán mi lè má yọná fílà méjì ìyẹn wá jẹ́ sábà bíi wípé ànábì wà lùjọ́ náà ó wá ń gbọ́rù ẹsẹ̀ bìlá nínú àlùjọ́ náà nínú tó máa jẹ́ sábà bíi nìyẹn gbogbo ìgbà bá yọná fílà kárí pé tá bá ti ń ṣe òdòwò tá ń ṣàlò àlá ká máa yọná fílà méjì nínú tó máa jẹ́ káwà àlùjọ́nà máa wárọ̀dà fi hadithi Ubaada bunu Samit hamsa salawat tó sọ fún wa wípé àwọn ìrun márùn kan wà faradahunna Allah ala ibadi ọlọ́run bá ṣe ní ọ̀rọ̀ yàn lórí àwọn ẹrúsìn rẹ̀ man ahdana wudu ahunna ẹnikẹ́ni tó bá ṣe àlùwàlá nígbà kana nabi sallallahu alaihi wasallam yàtàwà gan olè kó lè sọ́lá ànábì jẹ́ tí máa ń ṣe àlùwàlá fún gbogbo ìrun kò wá sí àlùwùdó àlàlùwùdó lóòrò àlàlùwòrò bólóhùn tó máa ń sọ pé ká ṣe àlùwàlá lórí àlùwàlá ìmọ́lẹ̀ lórí ìmọ́lẹ̀ ni lámì yásìbútù àìlèhù sallallahu alaihi wasallam ànábì sallallahu alaihi wasallam kọ́ ló sọ ṣùgbọ́n ṣe sí ànábì sallallahu alaihi wasallam ni kó máa ń ṣe àlùwàlá li kulli salat máa jawazi adami àtẹ̀kẹ̀rọ̀ ó tọ́ èèyàn lè lálù àlá tó fi kí zúrì kó padà fi kí ánsírì kódà tó bá tún ní di mọ́gírì àti ṣáì kò sí láìsí tó bá fi kí gbogbo ẹ̀ ṣùgbọ́n àná sọ̀rọ̀ àlù ọ̀sẹ́lám a àwọn àlù aláìṣe ó ní man ahsana wudu'ahunna ẹnikẹ́ni tó fẹ́ kí àwọn ọ̀run márùn-ún yìí tó wá ṣe àlù alẹ́ dáadáa wàsọ́lá hónà ó wá kí àwọn ìròyìn fi wá fi hínà ní àwọn àsìkò ẹ̀ fàtàmàrùkú àhúnnà nígbà tó fẹ́ tẹ̀ lórí ìrun yìí ó tẹ̀ dáadáa wà sùjú dáhúnnà nígbà tó tó fẹ́ forí balẹ̀ lórí àwọn ọ̀run yìí ó forí balẹ̀ dáadáa wà kòṣù àhúnnà ìmá fi ọkàn sí ìrun tá ń kí irú ẹni bẹ́ẹ̀ ó fi ọkàn sí dáadáa káàna láwọ̀ ìndàlọ́ yàhádánì ọ̀nà ọba ti fi ó ti gbé májẹ̀mú pẹ̀lú ẹ̀ àyìnyàn fìrọ̀lá pé dájúdájú òun á ṣe àforíjì fún wàmàlámù yẹ fàlẹ́ìsà láwò ìndà lọ yà áhìdẹ̀ ẹnikẹ́ni tó bá wá pòwò gbogbo àwọn nǹkan tá kàálẹ̀ nígbà tó fẹ́ kírun kò ṣàlù àlá dáadáa kò kírun sásìkò ẹ̀ kò rùkú dáadáa kò sùjúdù dáadáa irú ẹni bẹ́ẹ̀ kò ní náà bá fáwà dáadáa kọ́ wá jẹ́ kí irun tí àwọn jẹ gbèsè ẹ̀yẹn kó da tó wà ń ta ma máa wọn lọ́wọ́ ìwé ẹ̀ náà ni tánàbí sallallahu alaihi wasallam sọ yìí pé ẹni tí ó bá jẹ́ wípé kò kí irun bó ti yẹ kó kí ẹni tí rùkú dáadáa ẹni tí sùjúdù dáadáa àbí kò kí náà wọn bá lọ náà bá máa ẹlẹ́ṣẹ̀ nínú ẹni bẹ́ẹ̀ tó bá wá wọn náà wọn bá kó má ṣe fi ẹnu kọ̀ọ̀kan wa kó fi wá ṣe kò ń gẹ dáadáa eléyìí jẹ́ ṣókí nínú yudhilu náà sáré jáde nínú àwọn nǹkan tó bá jẹ́ sábàbí kí àwọn èèyàn wà lùjọ́ náà abẹ́ náà wọn bá ní kí ọlá kó má ṣe ṣe wá ní ọmọ àlùjọ́ náà kó má ṣe wá ní ọmọ náà aqulu qawli hadha astaghfirullaha wa lakum wastaghfiruhu innahu huwal ghafurur rahim الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين Praise be to Allah, the Lord of the world. May the peace and blessing of Allah be upon the Prophet. The topic of our sermon today is very related to the sermons that we have started four weeks ago. In those weeks, we have mentioned that Allah subhanahu wa ta'ala gave us four treasures. That whenever we make them part and parcel of our life, Allah is going to make us to enter paradise. The first among them that we mentioned was Zikrullah, the remembrance of Allah. That Allah subhanahu wa ta'ala said that whoever remember Allah subhanahu wa ta'ala, Allah is going to grant, grant them Jannah. The second one is al-istighfar, to always seek the forgiveness of Allah subhanahu wa ta'ala, and that whoever seek the forgiveness of Allah, Allah is going to make them to enter paradise. The third one that we mentioned was asaburu, patience, to be patient, to accept the destiny of Allah subhanahu wa ta'ala, to be patient in the face of trials, to be patient in obedience to Allah subhanahu wa ta'ala, to be patient when Allah subhanahu wa ta'ala makes calamity to befall us. And the first one that we mentioned is glorifying Allah, making tasbih, glorifying Allah subhanahu wa ta'ala. And today we have mentioned about 12 other things that will make us to enter paradise. And we said in the khutbah that the Prophet sallallahu alaihi wasallam was sent by Allah subhanahu wa ta'ala mubashiran wa nadhira. Allah said, Inna arsalnaka shahidan wa mubashiran wa nadhira. We actually thank you, O Messenger of Allah, mubashiran to be a, a giver of good news ومبشرا ونذيرا أن تبيئونا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا that you are a, that you be a caller to the path of Allah subhanahu wa ta'ala and that you be a light for people to follow. Allah subhanahu wa ta'ala gave good news of paradise in Quran when he said وَبَشِرِ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ Allah subhanahu wa ta'ala is commanding the Prophet sallallahu alayhi wa sallam that give good news to those that believe and do righteous good deeds. And it is known from the practice of Prophet Muhammad sallallahu alayhi wa sallam that he used to give, give good news of paradise to his companions. There are ten among the companions that were given directly the good news of paradise. And we mention their name Abu Bakr, Umar, Osman, Ali, Abu Abdurrahman, Talha, Zubayr, Zayd, Sa'ad bin Abi Waqqas, Abu Ubaidah bin Jarrah, Abdurrahman bin Auf. He gave them good news. And there are other instances when the Prophet sallallahu alaihi wasallam would tell the companions that the person that we enter now is among the people of paradise. Is among the people of paradise. Prophet Muhammad sallallahu alaihi wasallam, when he raised Abu Musa al-Ash'ari and Mu'adh bin Jabal to be ambassador for him in Yemen, he said to them, Bashira, wala tunafira, When you get to that place, give people good news. Give people good news. That is why it is very common in the hadith and statement of the Quran, statement of good news. When Allah subhanahu wa ta'ala is telling the believers that when you do this, you are going to enter paradise. And here we have mentioned the first one is al-istiqamah, steadfastness, to be firm, to be upright on the path of Allah subhanahu wa ta'ala. And steadfastness means that when we believe, we don't leave our belief. When we are praying salat, we don't leave our salat. When we are fasting, we don't leave our fasting. That is the summary of al-istiqamah. And Allah said, verily, those that say Allah is our Lord, summa taqamu and affirm on that, Allah is going to make them ulaika ashabul jannah. Allah said those are the people of paradise. The second thing that we have mentioned is to always say la ilaha illallah. The Prophet sallallahu alaihi said, whoever say this statement with firm faith is going to enter paradise. He said in another statement that man kana akhiru kalamihi la ilaha illallah dakhala al Whoever his last word is la ilaha illallah is going to enter paradise. The third one that we mentioned is to preserve six things that the Prophet sallallahu alaihi wasallam mentioned in a statement when he said, preserve for me, assure me of these things from you, then I assure you of paradise. Osdoko ila hadastu. Whenever you talk, you say what is true. Wa'awfu. Ida wa'adtu. Whenever you make promise, fulfill it. Wa'addu idha tamantum. Whenever you are give, you are entrusted with a position, you are entrusted with property, make sure you give it back to those who owns it. Then wahfazu furujakum. Preserve your chastity. Don't indulge in fornication. Wabadu abisorokum. Then you lower your gaze. Don't look at haram. Then he said, wakufu aidiyakum. Then don't extend evil to people with your hand. This will make us to enter paradise. Part of it is to always say, say ye the istighfar, the master of forgiveness. And that is by saying, Allahumma anta rabbi la ilaha illa anta khalaqtani to the end of the statement. The Prophet sallallahu alaihi wasallam said, whoever said this is going to enter paradise. Part of it is to pray the two cold salat. And that is salatul asri and salatul As-Subuhi, the Prophet sallallahu alaihi wasallam said, whoever regularly pray these two salat is going to enter paradise. Part of it is to observe four raka before our salatu zuhur and four raka after salatu zuhur. The Prophet sallallahu alaihi wasallam said, whoever does that is going to enter paradise. Then it's also to preserve our mouth, our tongue, and to preserve our private part from zina The Prophet ﷺ said, whoever does that, I'm going to assure him of paradise. Then the Prophet ﷺ mentioned in hadith that Muntawadda'a, that whoever prays salawat, whoever, another one is to master, memorize, and to always mention the name of Allah. The Prophet ﷺ said, Allah has 99 names. Whoever memorizes this name, enter paradise. And whoever counts them, enter paradise. Another one is to always observe two units of salat ba'da al-wudu after performing wudu. It will also make us to enter paradise. Then from the hadith of Ubadah ibn Samit, he mentioned that the Prophet sallallahu alaihi wasallam said, "Khamsu salawat." There are five daily prayers. Faradahunna ala ibadi. Allah subhanahu wa ta'ala made them compulsory upon his slaves instead man ahsana wudu'ahunna whoever wants to pray this salat and perfect his wudu wasallahunna fi waqtihinna and pray this salawat at their appropriate time fa atamma ruku'ahunna and perfected his bowing during the salat wa sujudahunna he perfected his prostration during the salat wa khushu'ahunna and is very humble during this salat kana lahu 'inda Allahi 'ahda Allah subhanahu wa ta'ala has taken a covenant with him that is going to forgive him. And whoever does not perfect this act of salat does not have any covenant from Allah. Insha'Allah, If Allah wish that this person perform the salat, but the rukur is not upright, or he does not pray it at their time, Insha'Allah, If Allah wish, because he has prayed it, Allah will forgive him. And if he wish, Allah subhanahu wa ta'ala is going to punish him. So these are some of what we have mentioned that whenever, when we do them regularly, it will be a cause for us to enter paradise. We should always remember that paradise is not for free. We must work in order to enter paradise. The Prophet sallallahu alaihi wasallam said, Inna sil'ata Allahi ghaliya, inna sil'ata Allahi al-jannah. The commodity that Allah is selling is very expensive, and the commodity that Allah is selling is daí. So for us to buy paradise, these are some of the deeds that we are going to do. We pray to Allah subhanahu wa ta'ala and yudkhilana al-jannata. We pray to Allah to make us to enter paradise and be pleased with us and make us to enter paradise ma'a nabiyyin wa siddiqina wa shuhada wa hasuna rafiqa. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين قوموا لصلاتكم يرحم رحمكم الله